My name is Ayotola. A creative and a lucrative lady. Ọmọ tó mọṣẹ́ ṣe tí kò fi iṣẹ́ ìṣeré tó tún wá Hi, my name is Fitila. A calm, pretty, reserved and hardworking lady. My name is Ewatomi. Aguntashono. Ewatomi is a lover of life who does not settle for less. <laughs> she is simply a life of the party. Ayitade Oma Omachempe, Be. She won't to say At all, I deserve it. How do I look? You look good. Ṣé ká máa lọ? Iṣẹ́ píìpù iná ni mò ń ṣe náà. So you rẹ̀ sẹ́tìlẹ́ pé kí n ti máa rówó nǹkan tó ń jọra láti sàn sí ni pé ká lọ club. ah lọ bẹ́tà really. èlò lè máa wá tà fún accident car lè seven million ni. ẹ kì five million naira. Ah! Ah! ọ̀tá jẹ́ nìyẹn. ẹsẹ̀ ọkọ̀ kó sí ìdánù kó ń bá ẹ lọ. ẹ kó sí. dadi yẹ yẹ. kí ló ń ṣe program ẹ̀ náà answer me. like what's happening me understand. ṣé wọ́n rí kó wọ́n ṣẹlẹ̀ sìn nígbà tá a ṣẹ̀ṣẹ̀ wá rí wípé àwa mẹ́tẹ̀ẹ̀ta wèrè ni wá bá bá wèrè. so wọ́n kọ́ bọ̀ tó kéré jù báyìí ìjàlá ìjà ni òde. wọn bí ẹ̀dá ìjàlá ìjà ìkọ́ ló ti fẹ́ owó sí mi lọ́wọ́ èmi ni mo ní owó. àwọn òkú